mo sì bá obìnrin náà ó wà ní ìdí arẹrẹ ń ta nǹkan mímu tajútajú àtẹlẹ́rìn dòdò. mo sì sọ fún yín pé ṣe bọ́mọ báre ni ọ́ ṣe dáadáa sí bàbá yìí kọ́ dá wọn padà ọwọ́ adájọ́ pé òun ọ̀ dá padà kò sì dá padà ẹ bá a pe arábìnrin yẹn lórí afẹ́fẹ́ afẹ́rí ńjọ́ mẹ́jọ. arábìnrin Ìdòwú Adésínà ìdòwú adésínà ìdòwú adésínà ibo ní ti ń tajà nídìí arẹrẹ ń ta pàrágà ń ta ọtí bíà nídìí arẹrẹ gbogbo ẹni tó bá mọ̀ ẹ bá jíṣẹ́ fún un kójọ kó yọjú sí wa níjọ́ mẹ́jọ. ìdòwú adésínà. ìdòwú adésínà ti ń ta bíà nídìí arẹrẹ níbàdàn orúkọ tèmi ni akéwùgbà góòdàn máa kéwùgbẹrú kí bàbá wo olúbàdàn tuntun tilẹ̀ ìbàdàn bàbá ọba moshood ìṣọ̀lá. ọlálékan mahood eh, ìsọ̀lá ọlálékan akínyìn bàbá wa eh, eh, ali ìwò ẹ̀mí yóò gùn lórí ipò lọ́la o ilẹ̀ ìbàdàn ò ní bàjẹ́ ìlú ah, ah, ali ìwò náà ò sì ní rẹ̀yìn lọ́la títóbi alukur'an mm. fẹ́ni tó bá ní ẹ̀hónú nọ́mbà kí o gba góòdù tẹ́ pè sí whatsapp ẹ̀ zero eight zero five seven eight one eight one eight oh. ọ̀ya oh, Johnson. Ọlásìnbọ̀ Johnson zero seven zero three nine zero two zero four four three barista ọmọnìyàn ọdẹyẹmí. zero eight zero seventy eight seventy eight twenty one twenty one olóyè lọ́la ọmọọba adéwùmí adeleke zero nine zero forty twelve thirty four seventy three ó dàbọ̀. twenty six march lọ́jọ́ oyè princess o gbogbo ayé la pè síbẹ̀. ẹnjìnìà àlàbí ẹkùṣẹ́ o nọ́mbà tèmi ni zero eight zero five four zero zero eight seven one. aki engineer alabi ó dàbọ̀. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. good evening. This is to inform the general public to the first Olatunde Abudu annual lecture with the theme Impact of Science and Technology on Agriculture. The lecture comes up on Tuesday, 15th March 2022 at the main auditorium of the Olusegun Obasanjo Presidential Library, OOPL, Abeokuta by 10 a.m. All invited guests are to be seated by 9:30 a.m. while all COVID-19 protocols would be observed. Announcer Olatunde Abudu Annual Lecture Planning Committee. You are on Fresh 105.9 right in the heart of the city of Ibadan. Fresh and 105.9 Ibadan. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán. Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. àbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ wákàtí kan pẹ̀lú ọlọ́run and with God. fresh one zero oh five point nine fm lẹ ti ń gbọ́ mi. ìrìn àjò yẹn ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn. ẹyọ nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé ọlọ́run tó ti ń tọ́jú wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí yóò kú mú wa rìnrìn àjò ọdún yìí kọjá. ẹ fọkàn balẹ̀ kò sí ohun ibi kan tí ó ṣẹlẹ̀. ẹ jẹ́ ká lọ gbàdúrà. ẹ̀yin náà mọ̀ pé orúkọ ńlá yẹn la sinmi lé dáre power of praise orúkọ ńlá táyìn kọ̀ nílò láti máa ṣe ju pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí ajínrere Gbénga Agúnlọ́kọ̀ tó máa gbàdúrà pẹ̀lú wa. ẹni tó ní ayé àti ọ̀run á ga. àmín. adúpẹ́ fún àlàáfíà fún orí ọ̀fẹ́ àti fún ìyọ́nú adúpẹ́ fún òjò tí o rọ̀ lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa àmín àti péjọpọ̀ lálẹ́ yìí àti gbogbo olùgbọ́ rédíò yìí lórúkọ jésù kẹrí ìbápàdé láti ọ̀run àmín ìbùkún láti ọ̀run kó sọ̀kalẹ̀ sínú ilé yẹn àmín ìdáǹdè ńlá kó sọ̀kalẹ̀ sínú ilé yẹn àmín lẹ́yìn ìpàdé alẹ́ yìí lórúkọ jésù ẹ̀rí yóò pọ̀ láàrin wa ògo ni fọlọ́run lókè ọ̀run hallelujah jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. wàhálà nìkan wàhálà kùsùn àyàlà rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá bá bá bá bá bá bá báwo ni kẹ̀kẹ́ ọba ṣe dé lóde bá rì ohun tí kẹ̀kẹ́ ọba lọ ṣe ní lóde bá rì òun ni pé ó lọ gbé mẹfibóṣẹ́tì ó mọ̀ pé ńgbà tí kẹ̀kẹ́ ọba máa dé lóde bá rì tọ́ni kí ló dé tọ́ni mẹfibóṣẹ́tì ló wá gbé ohun tí wọ́n máa rò ni pé òṣùwọ̀n bàbá bàbá rẹ̀ ti kún pé ikú ti pa ṣùgbọ́n wọn mọ̀ wípé ayọ̀ rẹ̀ ló dé èmi náà ní ìròyìn ayọ̀ kan fún ẹ nínú ọ̀sẹ̀ yìí mo sọ lórúkọ Jésù Kristi bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wọ̀ ikú tí wọ́n rò pé yóò pa ọ́ yẹn àìsàn tó rò pé yóò gbẹ̀mí ẹ yẹn lórúkọ Jésù mo ní yóò di testimony fún ẹni nígbà tó wá gbé Mẹfibóṣẹ́tì lọ sáàfin ẹ̀gbọ́n tí Mẹfibóṣẹ́tì sọ ni ó ní kí ni ọba fẹ́ fi òkú ajá báyìí ṣe láàfin nítorí pòǹgàn wo ara ẹ̀ pé láàfin ọba ààfin ló yẹ kó wà o ṣùgbọ́n nítorí àṣìṣe àwọn òbí rẹ̀ èmi náà sọ lórúkọ Jésù gbogbo ohun tí àṣìṣe àná gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ohun tí àṣìṣe àwọn òbí rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ohun tí àṣìṣe ìran gbà lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù nípa àánú Ọlọ́run Olúwa dá padà fún ẹ mo kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ ibi gíga tó o lérò pé o lè dé mẹ́rin bó ṣe tí o lè ronú ààfin kò tiẹ̀ ríro wá gbọ́ nínú ọ̀sẹ̀ yìí gangan ni o ibi ayọ̀ tó o rò pé o lè dé ibi ìgbéga tó rò pé o lè dé àánú ọlọ́run mo ló gbé ẹ débẹ̀ ẹ mọ ohun tó wáá fa gbogbo ìrìn àjò yẹn ni dávidi fúnra lára ẹ ló ń pariwo pé sẹnikẹ́ni wà nù ìdílé sọ́ọ̀lù láti ṣàánú fún nítorí jonathan ilé wa ni mo sọ lórúkọ jésù mo ní gbogbo eré tó ti bọ́ lọ́wọ́ ìran yín àánú ọlọ́run dá padà nígbà tí kọ́tà àkọ́kọ́ bá máa parí àtiwọ́ àtèmi àjọyìn ọlọ́run gbogbo ẹni tẹ́ wà lórí ìdùbúlẹ̀ àìsàn àánú ọlọ́run gbé yín dìde gbogbo ẹ̀yin tí ò tiẹ̀ yé yín bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò ọ̀sẹ̀ yìí oore ọ̀fẹ́ àtàánú ọlọ́run bá yín rìn bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù tíwọ náà bá ti darapọ̀ mọ́ ìrìn àjò yẹn ire òwúrọ̀ morning blessing mo ti sọ mo ní ọjọ́ tẹ̀ ẹ̀ bá ti rí àdúrà yẹn ẹ bèrè ẹ request ẹ ọlọ́run ràn wá lọ́wọ́ ni mo dẹ̀ mọ̀ pé máa máa ràn wá lọ́wọ́ láti máa ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ mo tí wọn náà bá fẹ́ máa gba ojoojúmọ́ látẹnu pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù tó o tí ì máa gbà tẹ́lẹ̀ àbí tó o rí mọ́ kò sẹ́ndì mẹ́sẹ̀gì ẹ fi mí sí ìrè òwúrọ̀ sí nọ́mbà yìí zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven kò sẹ́mi lórí whatsapp ni o tẹ bá sẹ́ndẹ̀ sórí normal message kò sí mo ti fẹ́ máa gbàdúrà fún gbogbo èèyàn bọ̀ lórí whatsapp àní nǹkan kan tó wà pẹ̀lú ẹ̀ ni pé one on one communication ni kì í ṣe group so o lè share anything tí olúwa bá ní kó share pẹ̀lú mi zero eight zero seven six one seven two six seven seven afẹ́rìnrìn àjò tó yàtọ̀ lẹ́ni kídẹ̀ la fẹ́ yẹ̀ wò ó ní pé a fẹ́ lọ nínú àwọn ìwé ìtàn bá a ṣe dá ìjọ kọ̀ọ̀kan sílẹ̀ bóyá àṣìṣe kankan tiẹ̀ wà lọ́dọ̀ àwọn bàbá bàbá ẹlòmíà ti máa wò pé ṣé àwọn bàbá lè ṣàṣìṣe èèyàn ni wọ́n kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Fresh FM náà lẹ́wà tẹ́ bá ti gbọ́ tí gbogbo ẹ̀ ń dún bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ pa ti dé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn bí màá dẹ̀ ṣe máa mu lọ́sẹ̀ẹ̀sẹ̀ nìyẹn a fẹ́ wo àgbékalẹ̀ ìjọ kọ̀ọ̀kan báwo ni a ṣe dá ìjọ kọ̀ọ̀kan sílẹ̀ àti àṣìṣe tó lè farahàn nínú àwọn ìtàn yìí tí àwa náà dẹ̀ tún tẹ̀síwájú nínú ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan náà máa mú kò síbi tí mi ní dé mọ̀ pé inú ọ̀pọ̀lọpọ̀ ò ní dùn pé ṣáwọn bàbá àwọn lè ṣàṣìṣe ni wọ́n ti gbàgbé pé èèyàn náà ni gbogbo àwọn olùdásílẹ̀ ìjọ yìí ẹjọ́ ọkọ mú àti bàbá wa Mósè Orímọládé ọmọ túnú àlàṣe kì í ṣe ìtàn rárá láti tẹ̀tẹ̀ sọ pé bàbá Mósè Nuadé ló dá ìjọ kérúbù àti síráfù sílẹ̀ gbogbo èèyàn pátápátá ló mọ̀ ṣùgbọ́n báwo la ṣe dá ìjọ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn evangelist àtàwọn ajínrere tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń rí wọn tó ń discover wọn bẹ́ẹ̀ ni bàbá Mósè Orímọládé náà ṣé ẹ gbàgbé ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ bàbá Mósè Orímọládé bó ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀ àkókò títí dé èkó ẹ̀bùn ọlọ́run dẹ̀ wà lára wọn púpọ̀ ẹ̀bùn dẹ̀ jọun táwọn èèyàn kíyèsí ṣe mọ̀ wípé níbi tí àyàn bá ti rí agbára àwọn èèyàn máa darí síbẹ̀ àwọn èèyàn nínú ìjọ African Church Methodist Church Anglican Church gbogbo wọn pátápátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ parapọ̀ sọ́dọ̀ bàbá wa Mósè Orímọládé ṣùgbọ́n bàbá ò tí ì ní ìtọ́ni láti dá ìjọ sílẹ̀ mi ti ẹ̀rù pé ó jáde lẹ́nu bàbá rí pé ọlọ́run ní kò ń dá ìjọ sílẹ̀ even ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣáájú àkókò yẹn nígbà tí bàbá ń wàásù níbi ìsọjí kan ní kírun tí bàbá ti sọ̀rọ̀ nípa kérúbù àti séráfù bàbá ò tiẹ̀ sọ àsọtẹ́lẹ̀ wípé ohun tí orúkọ ìjọ àwọn máa jẹ́ nìyẹn ṣùgbọ́n nítorí èdè àìyedè nítorí bí àwọn èèyàn ṣe ń bínú síra wọn nínú ìjọ òun ló fa àgbékalẹ̀ ìjọ kérúbù àti séráfù bàbá Mósè Onúradé sọ fún àwọn èèyàn pé ẹ máa lọ síjọ ọ̀dọ̀ yín tó bá ti dìrọ̀lẹ́ ẹ pàdé mi fún ẹ̀kọ́ bíbélì àti ìsọjí tí àwọn èèyàn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ n wá lọ mú àṣìṣe látọ̀dọ̀ àwọn olùṣọ́ àgùntàn ìjọ bóyá ìlara dẹ̀ ni ó wá ti di pé kí àwọn àlùfáà nínú ìjọ Anglican Church African Church Methodist Church àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ máa fi àwọn èèyàn tí wọ́n ń lọ wàásù kọ́ máa bú wọn bí ẹni tó ń ṣe àgbèrè ìjọ aronta máa gbéyẹ̀wò lénìí nìyẹn kéèyàn jẹ́ ọmọ ìjọ kan kó tún máa darapọ̀ mọ́ ìjọ mìíràn bóyá fún ìsọjí ṣé àgbèrè ìjọ ṣóun ló ń ṣe èmi wò ó gẹ́gẹ́ bíi ti tèmi pé bóyá ẹyọ kan ni Jésù ṣé yàtọ̀ sí ìfarapa téèyàn lè rí ṣé ọmọ ìjọ kérúbù àti sẹ́ráfù ṣó lè jókòó sá ìjọ Deeper Life láti lè kọ́ ẹ̀kọ́ ṣó lè wọlé sí ibòmíì gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn míì bí wọ́n ṣe ń ṣe àwọn ológun àjọ ọbọ gbogbo ibi tó bá ti ń bẹ ajá sóògùn wọ́n ti wọbẹ̀ náà ni mùsùlùmí gbogbo ibi tó bá ti dé káàkiri gbogbo àgbáyé ó ti wọbẹ̀ ó ti kírun náà nìyẹn ó ti ṣàṣàlátù ó ti jáde ṣùgbọ́n àwa la lè tún máa máa wò ó nínú ẹ̀yà ara Kristi wípé ẹni yẹn ti ṣàgbèrè ìjọ ó ti ṣe lòdì ṣé bẹ́ẹ̀ lórí nígbà tí àwọn àlùfáà tó wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn tí wọ́n ń lọ sínú ìsọjí Mósè Onímọ̀ládé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn nígbà yẹn ni gbogbo wọn ò wá lọ sínú ìjọ eléyìí ló mú bàbá wa Mósè Onímọ̀ládé wò wípé dépò kí wọ́n jókòó sílé káwọn dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹ má gbàgbé àwọn ibi tí àwọn ìjọ ìsìn tí wọ́n ti ń ṣe àṣìṣe nìyẹn olúwa ní kí n tẹ̀síwájú olúwa ní kí n dájọ́ sílẹ̀ kò jáde lẹ́nu bàbá wa Mósè Orímọládé wípé Ọlọ́run ló ní kò ń dá ẹgbẹ́ kérúbù àti séráfù sílẹ̀ nígbà tí àwọn ènìyàn inú níbí ni tá a gbé dìde sí àwọn ènìyàn ni bàbá wa Mósè Orímọládé ni wọ́n fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí ibi ìpàdé pé nígbà tí wọ́n bá ti léyìn ní níbìkan ibìkan là á darí sí. abala ìtàn kan sọ wípé Ọlọ́run wá sọ fún bàbá wa Mósè Orímọládé pé kó ṣe ètò ìpàdé àdúrà fún wọn àti àdúrà àkókò kó dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run kó máa fi tọ́ wọn sọ́nà. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ǹjẹ́ mọ̀ pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èrò ń pọ̀ sí bẹ́ẹ̀ ni àwọn èrò ń pọ̀ sí táwọn èèyàn sì ń jẹ́rìí sí agbára Ọlọ́run kò sí abala ìtàn kankan tó sọ wípé bàbá wa Mósè Orímọládé ó sọ wípé ẹgbẹ́ aládùúrà òun ni kí wọ́n pe àwọn àwọn ènìyàn tí wọ́n rí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbàdúrà àwọn èèyàn yẹn ni wọ́n pè wọ́n wípé ẹgbẹ́ aládùúrà àgọ́ sọ́fín ni wọ́n ti ń ṣe ìpàdé náà ìyẹn ní ìlú Èkó nígbà tó yá tí èrò ti pọ̀ ni wọ́n wá gbéra lọ sí òpópónà Martins ìyẹn ní Martin Street ìyẹn lẹ́kọ̀ọ́ ìyẹn nílé ọkùnrin kan tí à ń pè ní olówè bẹ́ẹ̀ làyè wá gbà wọ́n dáadáa láti máa ṣe ẹgbẹ́ náà. gẹ́gẹ́ bí ìtàn ti sọ lọ́jọ́ kan ni bàbá wa Mósè Orímọládé ni wọ́n pe gbogbo àwọn alàgbà àti gbogbo àwọn tọ́jọ́ rìnrìn àjò wípé ó ti tó àkókò tí a ó sọ ẹgbẹ́ náà lórúkọ. bàbá ní kí oníkálukú wọlé lọ kọ́ lọ gbàdúrà orúkọ tí ọlọ́run bá fún wọn tí wọ́n á sọ ẹgbẹ́ náà ṣe é rí bàbá wa ó ní kí àwọn èèyàn lọ gbàdúrà orúkọ tí ọlọ́run bá fún wọn. àbí ṣé kìí ṣe láyé ìsìn tẹ́lómìn tó jáde níbi tó wà ló ti gborúkọ á ní ọlọ́run ti fóun lórúkọ tóun máa jẹ́ ṣùgbọ́n nínú ìṣọ̀kan bàbá ní kí àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́jọ wà kí wọ́n lọ wojú olúwa láti jọ gbàdúrà fún orúkọ tí wọ́n máa sọ ẹgbẹ́ náà. oníkálukú padà wá pàápàá jùlọ arábìnrin kan arábìnrin náà lòun lálàá ó ní lójú àlá òun òun rí wípé wọ́n kọ rí àti ra rí àti a òun rí i pé wọ́n kọ́ sí ojú òfurufú pé kí wọ́n lọ gbàdúrà lé lórí ohun tí olúwa fẹ́ mú jáde níbẹ̀ ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án nineteen twenty five nine nine nineteen twenty five ni bàbá Mósè Nurádé pè gbogbo àwọn èèyàn jọ wípé ẹ̀mí mọ́ ti fún àwọn ní orúkọ tí ẹgbẹ́ náà máa jẹ́ wọ́n sì pe ẹgbẹ́ náà ní ẹgbẹ́ Séráfù ṣé ń mú ọ̀rọ̀ náà ká tó parí màá sọ àwọn ìbéèrè tí màá mú jáde ń bẹ̀ àtòun tá a fi ṣe ibi ọgbọ́n. bàbá sì sọ àsọtẹ́lẹ̀ sí ẹgbẹ́ náà pé ẹgbẹ́ náà yóò máa pọ̀ sí ẹgbẹ́ náà yóò máa tẹ̀síwájú ẹgbẹ́ náà yóò gbòòrò. ẹ kíyèsí bí yìí dáadáa. lẹ́yìn oṣù mẹ́fà tá a ti sọ ìjọ sẹ́ráfù lórúkọ tá a ti ń pè ní ẹgbẹ́ sẹ́ráfù ní àwọn ènìyàn ẹ máa gbọ́ àwọn ènìyàn this time kì í ṣe ẹ̀mí mímọ́ this time kì í ṣe pé ọlọ́run sọ wípé àwọn ènìyàn sọ wípé bí wọ́n ṣe ń lo sẹ́ráfù pé méjì ni igun àwọn áńgẹ́lì kérúbù àti sẹ́ráfù pé igun kejì ti áńgẹ́lì lọ́run inú wọn ò ní dùn pé wọn máa dárúkọ wọn nínú ẹgbẹ́ aládùúrà ti Mósè Orímọládé ṣe ti rí àwọn ènìyàn ohun àwọn ènìyàn. nítòótọ́ ìtàn sọ pé arábìnrin kan ìyáàfin Johnson táwọn èèyàn máa ń pè ní ìyá ẹ̀bùn òun náà tún lọ bá bàbá wa Mósè Orímọládé wípé inú àwọn áńgẹ́lì òdùn pòun lálàá bóyá ó dẹ̀ ríran ni pẹ̀lú àwọn áńgẹ́lì òdùn bí wọ́n ṣe dárúkọ igun kejì áńgẹ́lì nínú ẹgbẹ́ Mósè Orímọládé ìdí nìyẹn tó fi jẹ́ pé ó wá sọ pé kí wọ́n fi kérúbù kún ni bàbá Mósè Orímọládé náà wá àgírè láti fi kérúbù òkun ṣùgbọ́n olúwa ló sọ fún bàbá wípé ẹgbẹ́ sẹ́ráfù àwọn ènìyàn ni wọ́n mú àìdíà wípé kó ba lè balance lọ́ fi ń jẹ́ kérúbù àti sẹ́ráfù ǹjẹ́ mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ wípé sẹ́ráfù nìkan lọ́lọ́run fẹ́ kí bàbá Mósè Orímọládé ni tó jẹ́ pé ẹlòmíì lọ́lọ́run fẹ́ fún ní ìran kérúbù. nígbà tó wá di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1926 ni bàbá wa wá gbà láti sọ ìjọ náà ní kérúbù àti séráfù. ìgbékalẹ̀ ìṣàkóso ìjọ kérúbù àti séráfù ó wà lára ohun tó jẹ́ kí ìyapa kó rọrùn nínú ìjọ kérúbù àti séráfù ṣé ẹ̀dẹ̀ gbàgbé pé bàbá Mósè Orímọládé wọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ inú bíbélì wọ́n yan márùndínláàádọ́ta ọkùnrin àti obìnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àkókò sinimi ìbá dárúkọ gbogbo àwọn seventy yẹn ṣùgbọ́n ibẹ̀ kọ́ ni mò ń lọ léèní. lẹ́yìn ìgbà náà ni wọ́n ya ẹgbẹ́ ńlá bàbá méjìlá ìyẹn bàbá ńlá méjìlá àwọn yẹn ni àfàdúrà jagun àwọn yẹn ni bàbá máa ń rán láàárín àwọn àádọ́rin yẹn ni bàbá ti yàn wọ́n ó wá yan àwọn méjìlá yẹn bàbá Mósè Olúmọdé wọn pè wọ́n ní bàbá ńlá méjìlá ṣùgbọ́n ó ìtàn ò sọ yìí pé ọlọ́run ní kí bàbá Mósè Orímọládé yàn wọ́n lẹ́yìn ìgbà yẹn bàbá tó wá yẹn ẹgbẹ́ afàdúrà jagun ẹgbẹ́ afàdúrà jagun yẹn ni bàbá máa ń rán káàkiri láti lọ wàásù fáwọn èèyàn láti lọ ṣe ìtúsílẹ̀ nígbà tí ẹnikẹ́ni bá ṣàìsàn ni bàbá máa ń rán lọ bàbá máa ń rán àwọn bàbá ńlá méjìlá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ ń jíròrò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jọ ń rìnrìn àjò. nígbà tí ìsọjí ńlá tún máa bẹ̀rẹ̀ tó fa ìtànkálẹ̀ ìjọ kérúbù àti séráfù nítòótọ́ kò pẹ́ rárá tíjọ kérúbù àti séráfù fi kún gbogbo nàìjíríà láàrin 1925 sí 1928 ó mà lágbára gan o àwọn tá a fi ṣojú ìrìn àjò yẹn ni màmá captain abiodun akíṣọ̀wọ́n àwọn ni wọ́n jẹ́ olórí apostu ọ̀nànàyè apostu fakọláti apostu ìbàdàn sabina a robert apostle robert àti apostle j o koka. bẹ́ẹ̀ ni wọ́n mú ìyìn rere yẹn ìjọ èbúté mẹ́ta títí dé ìjọ agége bẹ́ẹ̀ ni wọ́n dé abẹ́kúta bẹ́ẹ̀ ni wọ́n dé ìbàdàn bí wọ́n ṣe ń dé àwọn ìlú yẹn ni wọ́n ń fi ìjọ lélẹ̀ níbẹ̀ ó mà lágbára gan o títí dé ìjẹ̀bú òde ìdásílẹ̀ ìtìlẹ́fẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ náà dé lẹ́ṣà bẹ́ẹ̀ níjọ náà dòǹdó ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí bàbá wa Mósè Orímọládé ò lọ ń ṣe ló rán àwọn èèyàn lọ bẹ́ẹ̀ ni ìsọjí náà dé Ìkírun ọ̀pọ̀lọpọ̀ ní ogun ẹ̀ bẹ́ẹ̀ ni ìsọjí ńlá náà dé Òkè kan yẹn o bẹ́ẹ̀ ni ìsọjí náà ló dé Ìlàjẹ ti Ọ̀fà bẹ́ẹ̀ ni nígbà tí rògbòdìyàn máa dé nínú ìjọ kérúwù àti síráfù màmá captain Abíọ́dún akíṣọ̀wọ́n òun ló kọ́kọ́ ya kúrò lẹ́yìn bàbá Mósè Orímọládé ẹ dẹ̀ mọ̀ pé òun ni ẹni tó ṣáájú ìtànkálẹ̀ ìyìn rere tó jẹ́ pé òun ni Ọlọ́run lò láti dá àwọn ìjọ sílẹ̀ so ẹ̀yin náà mọ̀ ẹ̀yin ta làwọn ìjọ tó dá sílẹ̀ máa wà ẹ̀rí ara àṣìṣe bàbá wa Mósè Orímọládé nítorí pé bàbá jókòó ó rán wọn lọ àwọn tí bàbá rán lọ tí wọ́n dá ìjọ sílẹ̀ nígbà tí màmá Abíọ́dún Akíṣọ̀wọ́n tí wọ́n máa ya kúrò lẹ́yìn bàbá Mósè Orímọládé ó jẹ́ ìpalára ńlá fún bàbá Mósè Orímọládé ìyẹn túmọ̀ sí pé tí Ọlọ́run bá ti pè ọ́ ìwọ náà máa jáde bàbá Mósè Orímọládé ti gbàgbé gbogbo ìrìn àjò tí wọ́n rìn rìnrìn títí tí wọ́n fi dé Èkó wọ́n wá sinmi wọ́n rán àwọn èèyàn jáde ìdí nìyẹn tó fi rọrùn fún màmá Abíọ́dún Akíṣọ̀wọ́n láti ya kúrò lẹ́yìn wọn nítorí pé àwọn àgùntàn ti mọ̀ wọ́n wọ́n fẹ́ẹ́ mọ̀ wọ́n ju ẹni tí ó jẹ́ olórí àgùntàn gan lọ. bàbá wa Mósè Orímọládé ló kọ lẹ́tà sí màmá wípé kí ó lọ dá ìjọ ẹ̀ sílẹ̀ nítorí èdè àìyedè nítorí gbogbo àwọn ohun tó ti ṣẹlẹ̀ lóríṣiríṣi ó dẹ̀ wà ní àkọsílẹ̀ ìyẹn ní National Archives tí wọ́n bá èdè University of Ibadan tó bá lọ sí National Archive NAICMOCOL five seventy five a rí lẹ́tà tí bàbá Mose Erunlade kọ ìyẹn ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún nineteen twenty nine eight three nineteen twenty nine ni bàbá kọ lẹ́tà yìí lẹ́tà tó ohun tó sì kọ́nu lẹ́tà náà ni pé kí màmá wa Captain Abiodun Akíṣọ̀wọ́n kí wọ́n yẹra fún òun kílẹ̀ rò pó lè fà á ohun tó lè fà á náà ni pé ṣe bí àwa ṣáà ń dájọ́ sílẹ̀ kiri ṣé màmá la fẹ́ ni wọ́n ṣe àṣìṣe àbí bàbá Mósè Orímọládé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní gba kọ́ á yẹ ibẹ̀ yẹn wò. lẹ́yìn ìgbà náà ni ẹgbẹ́ afàdúrà jagun náà yá lọ bàbá wa fún ẹgbẹ́ àfàdúrà jagun ní agbára gan ẹ ti gbàgbé pé mo ní nígbà tí àwọn èèyàn bá sick nígbà tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ àwọn àfàdúrà jagun ni bàbá máa ń rán lọ ó kọ̀ dàbí ìgbà Mósè inú bíbélì náà ni ṣé báwa náà là ń ṣe gbogbo prayer bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ àfàdúrà jagun làwọn náà ya lọ ṣe ti rí àwọn ibi tí ọ̀rọ̀ wà nínú ìjọ kérúbù àti sáfù nígbà yẹn nínú gbogbo ìyapa tó bá ìjọ kérúbù àti séráfù tí ẹgbẹ́ afàdúrà jagun yìí ó lágbára púpọ̀. ó wá jẹ́ àwọn tí baba Mósè Marade tí wọ́n gbẹ̀yìn lé tó sinmi lé àwọn ni wọ́n ya. lára àwọn tó bá lọ́rùn ni apostle A. Davis apostle H. A. Phillips apostle J. A. Phillips Major AB Lawrence A Olúmúyìwá apostue J Koka wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa ń pè wọ́n apostue Adébísí àwọn tí wọ́n bá tí wọ́n bá àwọn afàdúrà jagun ya lọ nìyẹn. báyìí ni ìjọ náà pín sí mẹ́ta àwọn tó tẹ̀lé màmá Abíọ́dún Akíṣọ̀wọ̀n àwọn tó tẹ̀lé afàdúrà jagun àwọn tí ó kù fún Mósè Orímọládé bí ìjọ kérúbù àti sáfù bó ṣe pín sí mẹ́ta nìyẹn. ti ń sọ àsọtẹ́lẹ̀ ṣáájú rògbòdìyàn yẹn wípé òun fẹ́ mú àwọn àpọ́stélì méje jáde nínú ìjọ kérúbù àti síráfù ṣùgbọ́n rògbòdìyàn àti ìyapa yẹn kò fààyè ẹ̀ sílẹ̀ kó tó wá di pé àwọn àpọ́stélì yẹn wá lọ dìde láti inú àwọn ìjọ mìíràn lára àwọn àpọ́stélì tó dìde yẹn ni apọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá bàbá wa Òṣìtẹ̀lú nílùú Ògèrè Rẹ́mọ àti àlùfáà àti wòlíì Samuel Bílẹ̀wù Ọ̀ṣọ́fà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yapa ló jẹ́ pé wọ́n mọ̀wé púpọ̀ púpọ̀ wọ́n sì fi dán mọ́ bàbá Mósè Orímọládé tó lágbára púpọ̀ púpọ̀ lára rògbòdìyàn tó tún ṣẹ́yọ ó ní wípé níbi tí bàbá ti ń ṣe ìpàdé ìyẹn ní ìta balógun lọ́dọ̀ alàgbà E.A. Davis nítorí pé alàgbà E.A. Davis ti bá afàdúrà jagun lọ ó di dandan kí bàbá kúrò níbẹ̀ láti ìta balógun ni bàbá wa ti lọ sí ọ̀fin kanna ìyẹn ní òpópónà àlàjá ṣe ti rí gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń rí. mo mọ̀ pé nínú ìmọ̀ràn àti advice àwọn èèyàn náà ni bàbá Mósè Orímọládé kíá ni wọ́n gbé ìwé wọlé sọ́dọ̀ ìjọba láti lè forúkọ ìjọ Kérù àti Séráfù sílẹ̀ tí bàbá dẹ̀ rẹ́gísítà the eternal sacred order of cherubim and seraphim tí wọ́n dẹ̀ fi èròǹgbà ìjọ náà pé láti wàásù ìrere jésù tí kò lábà wọn fún gbogbo ènìyàn pàápàá jùlọ gbogbo àwọn tí èṣù fọ́ lójú ẹlẹ́ǹkejì èròǹgbà àjọ náà ni láti sọ àgbáyé jí pàápàá ilẹ̀ adúláwọ̀ kí wọ́n lè dẹ́kun ìbọ̀rìṣà ṣùgbọ́n kí wọ́n sì máa sin olúwa ọlọ́run nìkan láti kó gbogbo àgbáyé láti ní ìfẹ́ ọmọnìkejì àti ìgbàgbọ́ nínú olúwa gẹ́gẹ́ bí jésù kristi ti fi àwọn tó ya lọ náà lọ forúkọ sílẹ̀ ṣùgbọ́n sàtífíkètì ẹyọ kan lọ fún wọn màmá captain Abíọ́dún Akíṣọ̀wọ́n àti àwọn ènìyàn rẹ̀ àwọn náà lọ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí Cherubim and Seraphim Society tíjọba dẹ̀ fún wọn ní nọ́mbà three one eight bákan náà làwọn àfàdúrà jagun àwọn náà lọ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí the praying band of the sacred order of Cherubim and Seraphim ṣùgbọ́n tí wọ́n fún wọn ní sàtífíkètì ẹlẹ́ǹkejì ìwé ẹ̀rí láti jẹ́ ìjọ kérúbù àti séráfù. ẹyọ kan tí mo fẹ́ fi kún ni pé wọ́n ní bàbá wa Mósè Orímọládé pé wọ́n gégùn fún ìjọ kérúbù àti séráfù ṣùgbọ́n nínú gbogbo ìwádìí tí mo ṣe nípa ìgbé ayé bàbá nípa irú ẹni tí bàbá jẹ́ nípa irú ẹ̀mí mímọ́ Ọlọ́run tó wà nínú wọn ó ṣeé kí ọ̀rọ̀ náà kó má rí bẹ́ẹ̀ ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tiro ṣó ti yé eyín bẹ́ẹ̀ yẹn wọ́n ní àwọn obìnrin méjì kan wà lọ́dọ̀ bàbá wa Mósè Orímọládé ìkan ń jẹ́ Sisi Èkó àti ìkejì ń jẹ́ Ọláyínká Ìjẹ̀ṣà wọ́n ní Sisi Èkó yẹn kò fi inú kan bá bàbá Mósè Orímọládé ṣe bó wá dijọ́ kan bàbá wa sọ àsọtẹ́lẹ̀ pé kí Sisi Èkó àti Elizabeth Ọláyínká King ìyẹn Ọláyínká Ìjẹ̀ṣà pé kí wọ́n wá ó wá ní kí Sisi Èkó kó lọ pa ẹran ọ̀yà wá ó dẹ̀ ní kí Ọláyínká Ìjẹ̀ṣà kó pa ẹran ẹtu nígbà tí wọ́n dẹ̀ pa tí wọ́n dé bàbá ní kí wọ́n lọ sí nígbà tí wọ́n wá sí tán wọ́n wá ní àwọn méjèèjì yẹn ni bàbá dojúkọ wípé ẹni tí ó pa ọ̀yà tó sí ọ̀yà yẹn pé ìyà ló máa jẹ́ títí di ọjọ́ ogbó ẹni tó pa ẹtu yẹn pé ara máa tù wọ́n láwọn èèyàn tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n wọ́n rí ẹni tó jẹ̀yà àti ẹni tí ara tù ibi mo wá ń lọ nìyẹn pé wọ́n ní kì í ṣe ìjọ kérúbù àti síráfù ni bàbá sọ yìí pé ìyà máa jẹ wọ́n pé àwọn obìnrin méjì yẹn ni kí ló ń tẹ́ ẹ rí sí ibẹ̀ yẹn ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí òun ni pé nínú ìdásílẹ̀ ìjọ yẹn ṣé ẹ rí i pé ìtàn yẹn rìpíìtà rẹ̀ nígbà tí bàbá wa Akíndayọ̀mí tí àwọn náà máa dá ìjọ tiwọn sílẹ̀ tó di Redeemed Christian Church of God ṣé wọn pé nínú ìjọ kérúbù àti síráfù ni ṣé ẹ rí bíi law of karma nígbà tí bàbá náà máa bẹ̀rẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ ògo olúwa ń tàn tí bàbá Mósè Múradínà ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ àfàdúrà jagun tó wá padà di ìjọ kérúbù àti síráfù ṣe é rí i pé ohun tí bàbá Mósè Ọmọládé gbìn òun lọ lọ ká lọ́dọ̀ bàbá wa Akíndayọ̀ ni tó túmọ̀ sí pé ká ní bàbá Mósè Ọmọládé ò gbin irú ẹ̀ sílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nínú ìjọ Kérúbù àti Séráfù ni gbogbo àwọn rìdíìmù máa wà tí wọ́n á dẹ̀ máa tẹ̀síwájú ìyẹn jẹ́ abala àkọ́kọ́ tí mo fẹ́ kí a wò abẹ́lẹ́ lẹ́ǹkejì ni pé nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn jáde láti máa lọ máa dá ìjọ sílẹ̀ olórọrùn fún màmá Abíọ́dún Akíṣọ̀wọ́n àti àwọn afàdúrà jagun pé bàbá ti relax bàbá ti wá ń rán wọn jáde ṣé òtún wá da kíránṣẹ́ Ọlọ́run kó rán àwọn èèyàn jáde ni ó jẹ́ kó rọrùn fún wọn láti yapa àmọ́ bí ìtàn yẹn ṣe fìdí múlẹ̀ tó ṣùgbọ́n wọ́n ní ó tó bí èèyàn seven thousand èyí tó yapa kúrò níbẹ̀ ó dẹ̀ pẹ́ kó tó di pé bàbá kí wọ́n tó lè gẹ̀ẹ́tara wọn ẹlẹ́nkẹta tí mo fẹ́ ká tún gbé yẹ̀wò ó ní wípé báwo ló ṣe yẹ kí inú bí ìránṣẹ́ Ọlọ́run tó kó fi fi àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kó fi gégùn a lè máa dárúkọ pàápàá gbogbo àwọn wòlíì ńláńlá ọ̀pọ̀lọpọ̀ wọn ti bà nǹkan jẹ́ pẹ̀lú àwọn ègún àwọn èpè ti fi lélẹ̀ and tó dẹ̀ ń affect àwọn èèyàn àwọn èèyàn defend ẹ̀ pé bàbá Mósè Orímọládé wọ́n ní wọ́n bá ìjọ kérúbù àti síráfù ṣùgbọ́n wọ́n láwọn obìnrin méjì lára àwọn tó ń tẹ̀lé wọn ni wọ́n bá wí ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ gbogbo ẹni tẹ́ bá wá máa dá sí i mo fẹ́ ká wà polite gan ẹ má gbàgbé pé àwọn bàbá wa ni wọ́n nínú olúwa a kò fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú ìgbésẹ̀ tí wọ́n gbé ni ẹ má wò pé àti sọ. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine plus two three four eight zero nine two two two one zero five nine. ojú òpó tá a máa lò nìyẹn ẹ àwọn tá a sọ̀rọ̀ lé lórí ṣé kìí ṣe law of karma ní ti bàbá Josiah Olúfẹ́mi Akíndayọ̀ mi ẹgbẹ́ náà ni bàbá Mósè Orímọládé dá sílẹ̀ ẹgbẹ́ aládùúrà tó padà di sẹ́ráfù bàbá akíndayọ̀ mìíràn ẹgbẹ́ ògo olúwa làwọn náà dá sílẹ̀ nínú ìjọ kérúbù àti sẹ́ráfù tó padà di rìdíìmù. nígbà tí bàbá tí ọlọ́run bá bàbá sọ̀rọ̀ tí ọlọ́run fún bàbá lórúkọ gẹ́gẹ́ bí sẹ́ráfù àwọn èèyàn tọ́jọ́ rìnrìn àjò ni wọ́n fi kérúbù kún nítòótọ́ ìtàn ò wá sọ pé bàbá pé ẹ̀mí mọ́ sọ pé àwọn èèyàn lọ ní olúwa sọ pé igun kejì àwọn áńgẹ́lì ó ń bínú. ẹ já lọ sẹ́ka ìpolówó ọjà náà mò ń padà bọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. bó ṣe ń ṣe lọ́jọ́ ìjọsí tó ń ṣe nígbà ni ó sì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípojìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road zonal headquarters Ajé-Ègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ Tuesday tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ la wà nìyí. ní gbogbo ọjọ́ tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pastor ṣògo arúlógún zonal superintendency cac òkè dande zonal headquarters ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń jó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ àgùndọ̀lọ́mọ bí ẹ̀dùn zero eight zero three six five seven one six one seven ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. hello ẹyí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ èlò ta ló ń pe ibo lẹ ń pè wá. thank you hello. god bless you sir ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ àlàáfíà sà. ya orúkọ mi ni glorious ló ń pè láti ní sẹ́tọ̀ ìbàdàn. yes sir. ẹ àkíyèsí mi nínú nǹkan tẹ́ sọ wípé àgàbàǹgebè àwọn èèyàn láti máa lọ sáwọn ọjọ́ kọ̀ọ̀kan. yes sir. tó bá pé jésù kristi ni à ń wá lọ a lè lọ sí church tó tí wọ́n bá fi wípé wá ọ tó bá wà láti lọ ṣùgbọ́n tó bá pé jésù là ń wá káàkiri láwọn ọjọ́ mìíràn níbi tí mo ti ń bọ̀ jésù náà ni mo ń wá lọ àwọn bóyá dáǹdè níbi tí mo ti ń bọ̀ dáǹdè wà níbi dẹ̀ so à ń láti máa lọ káàkiri. èèyàn lè travel kéèyàn dẹ̀ fẹ́ sùn ẹ jẹ́ ń lọ sí ìjọ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí kì í ṣe pé ẹjọ́ ibo ni ìjọ báyìí wà ṣé bí jésù ni manua kan náà là ń lò bíbélì náà là ń lò. ẹ ṣe pọ̀ sà god bless you sir. hello. ẹ kàlẹ́. God bless you sir ẹ káalẹ́ sir. orúkọ mi ni SB Abọ́dúnrin látàpẹ̀tẹ̀. yes sir. mo kàn fẹ́ pe àkíyèsí wa sí kinní kan. yes sir. tí a bá ní ìpè. yes sir. tó dájú dáadáa mo fẹ́ ká mọ̀ pé ìpè yẹn kì í ṣe ìpè it's not a cause. okay sir ìpè kọ́ ìpè kọ́ o. Hmm. wọ́n ní ká ẹ fi máa jèrè ọkàn ni o. yes sir. kì í ṣe pé inú bá wá bí mi màá wá ní mo fi ìpè yẹn sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn kan ẹni náà ó padà jìyà o. òótọ́ ni àwọn bàbá wa tiẹ̀ gbìyànjú wọ́n ní sùúrù bọ́ àwọn wòlíì sìn báyìí ah! àwọn wòlíì sìn báyìí. ẹni náà padà jìyà ẹ wo àwọn tó fìyà jẹ ọmọ Ísírẹ́lì lọ́jọ́ sí lójú ọ̀nà hmm. nígbà tí wọ́n tí Ọlọ́run bá bínú sí wọn á lo àwọn kan láti ṣèmú wọn bẹ̀t àwọn yẹn náà pàápàá tí ọmọ Ísírẹ́lì bá ti padà sí ọ̀dọ̀ ọlọ́run àwọn wà mú ìyà tiwọn lójú pálí. Hmm. ẹ̀kọ́ ọbẹ̀ náà nìyẹn wípé irinṣẹ́ tá a fún ẹ fún ìjèrè <laughs> ọkàn ni kì í ṣe láti fi máa fi ẹgba na àwọn èèyàn máa fi ìpè mi ṣépè fún ẹ máa fi ìpè mi gégùn fún ẹ kì í ṣe ohun tá a fi ìpè sí nìyẹn ẹ ṣé púpọ̀ sà. hello. hello. hello. God bless you ma. hello. hello ma o à ń gbọ́ yín dáadáa ma. ẹ kálẹ́ o. yes ma. ẹ jọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni ẹ̀ṣẹ̀ táwọn obìnrin méjì yẹn ṣẹ̀. àkókò sí nǹkan tá a rí nínú ìtàn òun ni wípé òun tá a rí nínú ìtàn ni pé ìkan ó fi ọkàn kan. kan rìnrìn àjò pẹ̀lú wọn ìkejì ò fi ọkàn kan rìnrìn àjò ṣùgbọ́n ní ti èmi pásítọ̀ ṣeun oyèwùsì mo rí bíi pé àwọn èèyàn fẹ́ fi kọ́va àṣìṣe kan tó wà ń bẹ̀ yẹn àwọn èèyàn fi kọ́va àṣìṣe kan tó wà ń bẹ̀ yẹn ní ti tèmi o nítorí pé nígbà tí àwọn èèyàn ya lọ wọ́n ní inú bí bàbá púpọ̀ púpọ̀ ló jẹ́ kí bàbá wa sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan bọ̀ wọ́n wá ní kì í ṣe ìjọ kérúbù àti séráfù ni bàbá fi gégùn pé nǹkan tó ti ọwọ́ ẹ̀ dìde kò lè fi gégùn ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó ní bàbá sọ pátápátá pé wọ́n ní lólórí wọ́n ní dúró tó bá kóra jọ pọ̀ báyìí wọ́n á túká gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ìbànújẹ́ àti ìtara ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn òun ló fi sọ bẹ́ẹ̀ bòńtọ́ láwọn obìnrin yẹn ṣe ni pé ìkan fi ọkàn kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi followers ìkejì ò tẹ̀lé wọn dáadáa ó jẹ́ alágàbàgebè ok ẹ ṣeun yes ma ẹ̀yin èèyàn wa tí Kristi ò bá tí ì dé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àmú a bàbá àpòstélì Joseph Ayọ̀ Babalọ́lá mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ bọ̀ mo rò pé àwọn èèyàn ò ní kẹgbà bá mi ní stúdíò tó ráwọn èèyàn ṣáà ìfẹ́ kọ́ sọ̀rọ̀ kankan pa àwọn bàbá ìṣá wọ́n ti gbàgbé pé èèyàn náà ni wọ́n tí àwọn bá fẹ́ tọ́jà àwọn èèyàn kó sọ̀rọ̀ bàbá Adébóyè bàbá Oyèdèpọ̀ gbogbo àwọn bàbá bàbá ẹ̀ ẹlòmíì afẹ́ larí mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé pé èèyàn ni wọ́n nínú ìrìn àjò wọn àwa náà lè kẹ́kọ̀ọ́ láti fi ṣòdiwọ̀n ìrìn àjò ayé wa ohun tí mo kọ̀ lè sọ kó tó di pé màá dágbére lẹ́nu òun ni wípé ẹ fi èèyàn sípò èèyàn o ẹ fi èèyàn sípò èèyàn nígbà tí bàbá wa Mósè Orímọládé tó rán àwọn ajínrere jáde pé kó lọ plant church wọ́n plant churches tó pọ̀ rẹpẹtẹ àwọn làwọn àgùntàn mọ̀ wọn mọ bàbá Mósè Orímọládé àmọ̀dí tí bàbá fi jókòó nígbà tí wọ́n máa ya kúrò àwọn tí wọ́n mọ̀ wọ́n ní gbogbo ibi tó fìjọ sí wọ́n tẹ̀lé wọn èèyàn lèèyàn ó máa jẹ́ o téèyàn fi disappoint Ọlọ́run ìwé mọ́sọ́ ló dùn Ọlọ́run dọ́kàn má gbẹ́kẹ̀lé ènìyàn iṣẹ́ tí Ọlọ́run bá rẹ dúró lé lórí dẹ̀ ṣe gẹ́gẹ́ bí agbára rẹ. nọ́mbà tèmi zero eight zero three three two six eight eight four six lẹ́ǹkan sí zero eight zero thirty three twenty six eighty eight forty six bàbá mi pf fọwọ́ ti wà ń kalẹ̀ ẹ jẹ́ ń fa gbogbo ẹ̀ lé bàbá lọ́wọ́ ẹ má wàá gbàgbé o kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sórúkọ mìíràn tá a lábẹ́ ọ̀run nínú ètò àfi lè gbà wá yàtọ̀ sórúkọ Jésù. Ìbàdàn kí ni sóò. Fresh FM nìbàdàn la wà. miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ bàbá miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú prophet pf Owa celebrates fifty three years in ministry hallelujah. ọdún bẹ́ẹ̀ náà tí ọlọ́run bá ọ̀tàrọ̀ mi pè all roads lead to christ revival miracle church on march twenty six for the fifty third ministerial anniversary of reverend pf Owa's call into ministry. aráyé ẹ wá bá mi yọ kájọyọ ṣẹṣẹ. ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú nínú ìrìn àjọ ọdún mẹ́tàléláàádọ́ta ti iṣẹ́ ìránṣẹ́ wòlíì pf Owa ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run jẹ́ olóòótọ́ sí wa. ọmọ ọgbẹ́ wá o Also featuring at the anniversary celebration is the dedication of the church auditorium. Father of the day is former President Olusegun Obasanjo, GCFR, GCON. Special guest of honor, the executive governor of Oyo State, Engineer Oluseyi Makinde. Guest preacher, Reverend Samson Ayokule. President, Christian Association of Nigeria. Venue, Christ Revival Miracle Church behind St. Luke's College, Molete Ibadan. Date, Saturday, March 26, 2022. Time, 10 a.m. The 53rd ministerial anniversary of Reverend P.F. was called into ministry. It could only have been God. Jesus is Lord. Jésù ṣeun rere nínú ayé wa ẹ jẹ́ ká yọ̀ ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. ní orúkọ jésù kristi in the name of Jesus Christ. Mo dúró níhìn láti gbàdúrà fún gbogbo ìdílé kọ̀ọ̀kan. I stand here to pray for every household. Ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Gbogbo rúdurùdu àti wàhálà àti dààmú. All the confusions and troubles. Tí ẹ̀ ń bá pàdé nínú oṣù kọ̀ọ̀kan. That you are battling with in every month. Gbogbo ìbànújẹ́ wàhálà àti dààmú náà kò máa gbiná dànù. Let all these troubles and problems and confusion be burned into our ashes. Ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Inú ayọ̀ ló jókòó sí. You will sit in the midst of joy. Oṣù yóò oṣù ayọ̀ rẹ ni ní orúkọ Olúwa. This month is your month of joy in the name of the Lord. Ẹ̀rí rere ló máa kẹ́yìn ọ̀rọ̀ rẹ nínú ọdún yìí. Good testimony shall be your portion at the end of this year. Gbọ́ arákùnrin àti arábìnrin. Listen to me brothers and sisters. Mo dúró níyì láti ròyìn ògo Ọlọ́run fún gbogbo ènìyàn. I stand here to announce the glory of God to all human race. Mo mú ìròyìn ayọ̀ tọ̀yìn wá lónìí. I bring bring good tidings unto you today. Ìròyìn ayọ̀ náà ni pé. The good news is. Ibikíbi tí a bá ti ń pe orúkọ Jésù. Wherever the name of Jesus is being mentioned. Jésù máa ń wà níbẹ̀. Jesus is usually there. Láti gbọ́ igbe wọn. To listen to their cries. Lónìí arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Today brothers and sisters listening to this message now. Tí o bá ti kọ etí ikú sí ọ̀rọ̀ yìí. If you are not adamant to this message. Tó o dẹ̀ gbàgbọ́ wípé ní tòótọ́ ni. And indeed you believe believe it is true. tó o bá gba rọ́gbọ́ tó o gba òtítọ́ gbọ́. if you do not believe in lies but you believe in the truth. òtítọ́ tó o gbàgbọ́ yẹ yóò sọ ọ́ dòmìnira. the truth you believe in will set you free. ibikíbi tí a bá ti gbé ń orúkọ Jésù. wherever the name of Jesus is being mentioned. ìyanu màmá ń ṣẹlẹ̀ níbẹ̀. miracles do happen there. ǹjẹ́ o gbà bẹ́ẹ̀. do you believe this. fọ́ kó o sì rí pé rere ni Olúwa. test the Lord and see that the Lord is good. ibikíbi tó o bá pe Jésù sí. wherever Jesus is invited. ó máa ń fi ṣe iṣẹ́ àmì àti ìyanu bẹ̀ wọ́n wò níbẹ̀. he usually manifests his life there with signs and wonders. Jésù lẹni tó ń fún afọ́jú ní ìríran. Jesus is the one that will give the blind his sight. Ó máa ń gbé arọ dàró. He makes the lame to walk. Ó máa ń sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́. And makes the leper to be cleansed. Àwọn aláìsàn ó máa ń gba ìdáǹdè kúrò nínú àìsàn wọn. All those that are sick he frees them from their sickness. Odi máa ń fọhùn. The dumb speak. Adití máa ń gbọ́. And the deaf do hear àgámọ̀ máa ń di ọlọ́mọ. the barren become fruitful. ẹni tó jẹ gbèsè ọlọ́run sì bá san gbèsè rẹ̀. and the one that is indebted the debts are paid. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ Jésù lónìí. brothers and sisters listening to Jesus' message today. ohun tó ń gbọ́ yìí. what you hear now. ìròyìn ayọ̀ ló jẹ́ fún ọ. is a good news to you. ìròyìn ayọ̀ náà ni pé. and this good news is. àìsàn yẹn kì í ṣe tiẹ̀. that sickness is no more yours. àrùn yẹn kì í ṣe tiẹ̀. that disease is not your own. ẹ̀ṣẹ̀ yẹn kì í ṣe tiẹ̀. that sin building is not your own. ọ̀nà tó dì yẹn kì í ṣe tiẹ̀. that block way is not your own. Jésù lé ọ̀nà. Jesus is the way. tí o bá gba èyí gbọ́. if you believe this thing. yóò la ọ̀nà tó di fún ọ. he will create a way where there is no way for you. bàtà ìdádúró sí ojú kan náà tó wà ní ẹsẹ̀ rẹ yẹn. that shoe of stagnancy in the same place in your life. tó o bá gbàgbọ́ pé tiẹ̀ ni. if you believe it is yours. ẹ o sì dúró nínú bàtà ìdádúró sójú kan. then you will remain in the same place with the shoe. ṣùgbọ́n tó o bá gbàgbọ́ pé kì í ṣe tiẹ̀. but if you believe it's not your own. lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. immediately. Jésù yóò bá ọ kọ̀. Jesus will reject it with you. Yóò bá ọ bọ́ bàtà ìdádúró sí ojú kan yóò bọ́ kó lẹ́sẹ̀ rẹ̀. and Jesus will remove that shoe of staying in the same place from your leg. hallelujah. amen. Jésù bó ṣe ń ṣe irú iṣẹ́ ìyanu nígbà ni. Jesus as he was performing miracles in those days. ó sì ṣe irú iṣẹ́ ìyanu kan náà yìí lónìí. he still performing the same type of miracles today. agbára Jésù kò yí padà. the power of Jesus do not change. agbára Jésù kò kùnà rí. the power of Jesus has never failed. ènìyàn ló máa ń kùnà. it is human being that fails. ṣùgbọ́n Jésù ò kùnà. but Jesus cannot fail. nínú ọ̀rọ̀ rẹ̀ ò kùnà. his statement he cannot fail. agbára iṣẹ́ ìyanu rẹ̀ ń bẹ síbẹ̀síbẹ̀. the power of his miracles remain intact. a kà á nínú ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ wípé. we read it in Hebrew chapter thirteen verse eight says. ọ̀kan náà lè ní àná. it's the same yesterday àti ní òní and today àti títí láé and forever. Jésù wà láàyè síbẹ̀. Jesus is alive still. Tó bá ń fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé rẹ. If you want miracle to happen in your life. Ohun tó ń láti ṣe ni pé kó ronú padà kó onú ẹ̀ṣẹ̀ rẹ. What you need to do is to repent from your sins. Kó kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. You forsake your sins. Kí ẹ̀ṣẹ̀ di rírùn sí ọ. So that sin will be stinking to you. Kó o sì wá fi gbogbo ọkàn rẹ yí padà sí Olúwa. And totally change unto God. Ọ̀rọ̀ Olúwa wípé. The word of God says. Ẹ̀yin ó sì máa sin Olúwa Ọlọ́run yín. And you will continue to serve the Lord your God. Èmi ó sì mú àrùn kúrò láàrin rẹ̀. And I will take disease out of you. Exodus twenty-three twenty-five ló sọ èyí. Ọ̀rọ̀ Ọlọ́run wípé. The word of God says. Wò mí sà. Heal me. Olúwa. O Lord. Èmi ó sà. And I shall be healed. Ọ̀dọ̀ Olúwa nìkan ṣoṣo ni ìwòsàn rẹ yóò ti wá. It's implies that it's only God that can bring healing into your life. Ìwòsàn tó bá ti ọ̀dọ̀ Olúwa wá àṣepé mà ni. Any healing that will come from God it's perfect. Kì í ṣe ìwòsàn orí àtẹ. It is not a paraded healing. Torí ìwòsàn orí àtẹ o lè lo Panadol kí ohun tó ṣe ẹ́ kó tún padà ṣùgbọ́n bíi ti Jésù Olúwa kọ́. A paraded healing you can use drugs and the sickness will come back but for Jesus it's not like that. èmi yóò sàn. and I shall be healed. wò mí sàn èmi yóò sàn. heal me and I shall be healed. ǹjẹ́ o fẹ́ sàn bí? do you want to be healed? àìsàn kì ṣe ohun tó dára fún àgọ́ ara rẹ. sickness is not good for your system. o wá wo iye owó tó o ti ná tí gbogbo ẹ̀ ti run síbẹ̀síbẹ̀ ó ń pọ̀ sí i kò sì dínkù. look at the amount you have spent on your health and yet your health are deteriorating. ta ló wá lè mọ̀ wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí ni ìwòsàn rẹ wà. who will ever believe that it is the word of God you are hearing now that will bring healing to your life. ọ̀rọ̀ Ọlọ́run. the word of God. tó ń gbọ́ yẹn ló lè fi òpin sí gbogbo bùkátà àti ìnáwó tó ń ná lórí àìsàn rẹ. The word of God you are hearing now is what can put an end to all the spendings that you have been having on your head. tó o bá gba èyí gbọ́. If you believe this. Ìwòsàn rẹ dájú ní wákàtí bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí. Your healing is sure and perfect at this minute I'm talking to you. Ẹni tó ń wòsàn ló ń gbàlà. The one that heals is the one that saves. Ìgbàlà kúrò nínú kíni. Salvation from what? Kúrò nínú ewu ọ̀run àpáàdì. From the danger of hellfire. Ibi tí ẹ̀ṣẹ̀ máa ń gbéyàn lọ lẹ́yìn ayé yìí ni ọ̀run àpáàdì. Where sin leads one after this life is hellfire. Ẹni tí ò bá gba Jésù gbọ́ yóò jìyà láyé yóò jìyà lọ́run. Anyone that do not accept Jesus will be punished on earth and be bruised and punished in heaven. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Inú Jésù nìkan ṣoṣo ni ìgbàlà rẹ gbé wá. And there is no salvation elsewhere except inside Jesus Christ. Bíbélì sọ pé ẹ̀ tó bá gba ọmọ gbọ́ ó ní ìyè. Bible says whosoever believes in the son has life. Ẹ̀ tó bá gba Jésù gba kò ní dá lẹ́jọ́. Whosoever believes in Jesus shall not be condemned. Ẹ̀ tó bá gba Jésù gbọ́ ó ti tinú ikú ré kọjá sí ìyè. Whosoever believes in Jesus has escaped from death to life life. ǹjẹ́ o fẹ́ ìgbàlà kúrò nínú ewu ọ̀run àpáàdìbí. do you need salvation from the danger of hellfire. Jeremiah seventeen fourteen wípé. Jeremiah chapter seventeen verse fourteen. wò mí sàn olúwa èmi ó sàn. heal me o lord and I shall be healed. gbà mí èmi ó sì là. save me and I shall be saved. nínú ìtàn àti àkọsílẹ̀ ìgbé ayé Jésù Kristi olúwa. in the written record of the history of Jesus Christ our Lord. nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ in his ministry. Kò sí gbàgbọ́ tó kọ̀ láti wo àwọn tó bá gbà á gbọ́ sàn. There haven't been any written record of Jesus refusing to heal all those who believed in him. Kò tí ì sí ìgbà kan tí ó kọ̀ láti ṣàánú fún ẹnikẹ́ni tó bá béèrè fún àánú lọ́dọ̀ rẹ̀. There haven't been any written record of Jesus not showing mercy to those who requested for mercy from him. Gbogbo àwọn tó ní ìgbàgbọ́. All those who had faith. Nínú iṣẹ́ ìyanu Jésù Kristi. In the miracle work of Jesus Christ. Nígbà tí Jésù wà láyé. When Jesus pastor was physically in the world. tí wọ́n gbọ́ pé ó wà níbi kan tó ń sọ̀rọ̀. and they heard he was somewhere preaching. ohun tí wọ́n ṣe nìyí. this is what they did. ní Mark six. in Gospel of Mark chapter six. fifty-five to fifty-six. ó lè kà fún ara rẹ. you can read it at home. wọ́n sì sáré lọ sí gbogbo ìgbèríko yíká. and they ran to all places. wọ́n bẹ̀rẹ̀ sí í gbé àwọn tí ara wọn ṣe aláìdá. and they were bringing all those that were sick. lórí àkété on their bed. sí ibi tí wọ́n gbọ́ pé olúwa wà. to where Jesus was preaching. níbikíbi tí ó bá sì gbé wọn. and wherever he entered. ní ìletò gbogbo. in all villages. tàbí ìlú ńlá. in all cities. tàbí ní àrọ́kọ. or in all hamlets. wọ́n gbé olókùnrùn kalẹ̀ ní ìgbèríko. all those who were sick were lined in the villages. wọ́n sì bẹ̀ẹ́ pé kí wọ́n kí ó ṣàlè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. and they pleaded with him for them just to touch the hem of garment. ìwà àwọn tí ó sì fi ọwọ́ kàn án a they were all healed. àwọn wo la mú who were those that were healed. kì í ṣe gbogbo ènìyàn. not all people. ṣùgbọ́n ìwọ̀n àwọn tí ó fi ọwọ́ kàn. it was only the number of those who touched him. ìwọ̀n àwọn tí ó fọwọ́ kàn Jésù nígbà náà. only the number of those who touched Jesus at that time. àwọn nìkan ló bọ́ lọ́wọ́ àìsàn wọn. they were the only ones that escaped from their sickness. àwọn nìkan ni amúláradá kúrò nínú àrùn wọn. they were the only ones that were healed from their diseases. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. I thank God. Fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń jáde wá sí etí ìgbọ́ rẹ. For the truth of the word of God that is coming to your hearing. Ìwọ̀n àwọn tí ó bá gba ohùn Olúwa lé ẹnu mi. Only the number of people that will receive this message of God. Nípa Jésù tó rán mi sí wọn. About this Jesus that have sent me to you. Àwọn nìkan ló máa gba ìtúsílẹ̀ àti ìmúláradá. They are the only one that will be delivered and healed. Gbogbo àwọn tó bá ọ̀rọ̀ yìí gbọ́. And everyone that will believe this this message. Eh, Bíbélì wípé. The Bible says. Àwọn tó bá gba wòlíì ní orúkọ wòlíì. Those who will believe a prophet in the name of prophet. Yóò jèrè wòlíì. Will gain the benefits of. Àwọn tó bá gba olódodo ní orúkọ olódodo. Those who receive the righteous in the name of the righteous. Wọ́n jèrè olódodo. They will reap the benefit of the righteous. Ǹjẹ́ o fẹ́ jèrè olódodo bí? Do you want to reap the benefit of the righteous? Nípasẹ̀ Jésù ni mo tọ̀ wá. Through Jesus I'm coming to you. Èdè orúkọ Jésù láì di iye lé ọ. That will without any price on you. kúrò nínú àìsàn rẹ. get out of your sickness. kúrò nínú gbèsè rẹ. get out of your debt. kúrò nínú àlàkàlà rẹ. get out of the nightmare. kúrò lórí gbogbo oyún àní ìbí. get out of this continuous pregnancy without birth. kúrò nínú ìbànújẹ́ rẹ. get out of your sorrow situation. kúrò nínú gbèsè tó jẹ. get out of the indebtedness you are. kúrò nínú ohun tó fi bo ògo ayé ẹ̀ mọ́lẹ̀. get out of the veil that have covered your glory. kúrò nínú ẹkún rẹ. stop weeping. ní orúkọ Jésù. in the name of Jesus. Jesus. Bẹ̀rẹ̀ sí yọ ayọ̀ ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ báyìí. Start to rejoice the joy of victory over your enemies. Kò bá ọ I rejoice with you. Mo àdúrà tí mo gbà fún Ọlọ́run ti gbọ́. Because I believe the prayer I've offered for you, God has answered you. Aráyé wá bá mi yọ̀ kájọyọ̀ ṣẹ̀ṣẹ̀. As part of events marking the fifty-three years of Reverend P.F. Fowa in ministry, a three-day revival, a one-day praise night, and a one-day ministers conference will hold from Monday, March twenty-one to Friday, March twenty-five, twenty twenty-two, with the theme "Looking unto Jesus." The power-packed revival, which holds on March twenty-one, twenty-two, and twenty-three at four p.m. P.M. daily will feature Reverend Carl Axel Menzoni, Reverend Vincent Ojuku, Pastor Wale Babatunde, Pastor Dr. Yinka Ologunshua, Reverend Noah Adeosun, and the host, Prophet P.F. Owa. On Thursday, March 24, the Loaded Praise Night of Music Ministrations will hold at 10 p.m. As Iron Sharpens Iron, a special ministers conference for founders, leaders, and workers from all churches will hold on Friday, March 25, time 9 a.m. to 12 noon. The 53rd ministerial anniversary of Reverend P.F was called into ministry. It could only have been God. Jesus is Lord. ọpẹ́ sí nọ́mbà yìí. call the man of God on this phone. zero eight zero three three two three four two eight eight. ẹ bá a sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí.